الله lọ́wọ́ àìsọ́lá ẹlọ́run láti máa jẹ́jẹ́ gbogbo wa lọ́wọ́ àìsàn fún kí àjọbí wa káwọn bá jẹ́ ìfọ́ ọ̀la rẹ̀ àtàwọn ayé rẹ̀ ẹ̀sùn ábá rẹ̀ kí àwọn náà bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ fẹ́ pẹ̀lú àjọbí sọ́lọ́ lọ́wọ́ àìsọ́lá tí yóò bẹ̀rẹ̀ kí ẹ̀rọ nílẹ̀ ìgbò òṣìṣẹ́ àgbàgbà kó lówó láti fi yọra àwọn ìyá ọlọ́run akóni nípa akóni agbára àtìkéyàn pàdé àwọn ọ̀ṣùn bá ń lọ́wọ́ pẹ̀lú ọkùnrin tó àti ọ̀pá ìlú bàbá mi náà kà tó wọ́n kó bí ìwà ọ̀nà títì alábọ̀ ọ̀sẹ̀ ọlọ́dà àkọsàánú wa alábọ̀ ọ̀sẹ̀ alábọ̀ àti náà lọ́sàlẹ̀ àti ọ̀bẹ sọ wa níbi aburú rẹ̀ bákan náà kẹ̀mí wa ó kọ̀ọ̀sẹ̀ wa mọ́ lọ́dọ̀ ọ̀sọ̀ rẹ̀ àlẹ́wò tí wọ́n máa bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀sọ̀ ní jẹ́ ọ̀gbọ̀n sọ ọ̀sọ̀ ní jẹ́ ọ̀gbọ̀n sí ee ọlọ́dà àkọsọ wa bẹ̀rù ìta ọ̀sọ̀ mọ́jọ́ takun dáàmà sí ìta ọ̀sọ̀ mọ́jọ́ takun dáàmà sọ á ti àwọn ọ̀gá orin tó ẹgbẹ́ gbogbo ọ̀làmọ́ra wà ní ilé ọ lẹ́gbẹ̀ẹ́ ti agbọ̀n ara mọ̀ lọ́la wọ́n ti sọ wọ́n fi àti àwọn tó ti sọ lórí lọ́dọ̀ kò sọ̀rọ̀ ìlà ṣọ́ọ̀lá wà láàkó wọ́lá nílẹ̀ ẹgbẹ́ ìyàwó ẹ̀jẹ̀ bá àkójọ àti rọ́bà ìlú ìjẹjọ ìjẹjọ ó ní bá ṣe pẹ̀lú àlàbà ìtọ́kùn gbogbo wa lẹ́yìn orí ìdílé ẹ̀jọ̀ àwọn ní ìkẹyà.

ṣé gbogbo tí wàá fi ń ṣe lórí ibi àlàyé fún yìí kí ọmọ akẹ́kẹ̀rẹ́ lẹ onísọ́mọ̀ láti lọ fi bá ní tètè fún ta fún wa. èmi dára náà wọn tún lè kápẹ́ ọ̀kan nínú ọmọ ìyá tó gbé wa lòpọ̀ ní ti ábírù àlèkà kọ́lọ́mùbá lè sọ mẹ́ta sí fún wa ó sì wá ló tẹ̀ ẹ̀sìn ní kápẹ́ máa mójútó nítorí pé àwùjọ lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kùn bí ọmọ àyè pápọ̀lì pẹ̀lú nǹkan tó sì rọrùn tí ò lè ṣùgbọ́n wọ́n sọ wọn sáà náà lọ́wọ́ wọ́n ṣàrọ̀ lọ́rọ̀ tó lọ́wọ́ mi káyọ̀ tí mo lò lẹ̀ náà nígbà bá lọ orí náà ni àwọn àyè àṣàmọ̀ alẹ́kọ̀ọ́ mi ò lò rẹ̀ àwọn ọ̀dàdọ̀ olóso máa kò mọ́nú tí à fún ẹran jẹ abẹ́jà àbí òun ẹ̀rọ kó adìyẹ táwa sí ìwé nípa àkáàtì jíjẹ rẹ̀ olàǹbáwọ̀ àtàwọn nípa òmóyìn àti tó kún sí ibi tá a dé níjẹ̀ lógún òní wípé sékìrì ìgàn láǹfààní àbí ọláǹfààní sọ́láàbù àlọ́láàbù ẹni tó bá ti wá gbà ní o wọ́n fún náà ní o ọjọ́ táwọn àgbà ti pọ̀jù akú lọ wọ́n máa ṣe tábúlé pọ̀jù àǹfààní rẹ̀ lọ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ nìyẹn àwọn aṣọ àwọn pàdé ìgbẹ́mẹ̀ aṣọ tó di àmọ́tòkó mẹ́rin márùn ẹ́ tó tó mẹ́rin náà márùn ó tó márùn ó tó márùn márùn aṣọ mọ́ ìṣọ́ bá ń gbé àṣọ tó mẹ́rin ìjọ ìfọ́tẹ̀lẹ̀ òun náà ni àbúrọ̀lù òun náà alẹ́lẹ́ àyàwó alẹ́ àgbàgbọ́díyà bìhá fún màlúùdù dáríkà bíi àbúrọ̀ bíi àbúrọ̀lù òun náà lìlìkì ìsáà àgbàgbọ́díyà abúrú wo ó ní àwọn òmùú yòó kò bá ẹ̀ lọ tó bá jẹ́ ẹbí ẹ̀tẹ́ fi bọ́ pẹ́pẹ́ ẹ̀tẹ́ ìbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìbọ́ nígbà tá a bá sọ tá a fẹ́ jẹ ìjà bá sọ àwọn àṣọ àwọn lè kó ìgbà ti gbogbo nǹkan bá ti ń gbélé yọ fà gbọlọgbọlọ lọ́wọ́ báwa fẹ́ bá dé wì yẹn yọ fà tó lé o kò sí owó tàbí yá. ṣùgbọ́n ẹ̀sìn wa èdè ọba jẹ́ àràmọ̀ àmọ̀ èdè ọba àmọ̀ àmọ̀ ọdẹ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọdún mẹ́rin ṣòwúrú lọ́yà háì háì àwọn tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ lè tí ó bá gbá mi rẹ̀ mọ̀ fún oṣù kan tí ó lè wá sómi lè torí pọ́pẹ́ tí ìṣòro lọ́wọ́ kò sí ẹ̀rọ ní ọjọ́ ìjàmbá padà bẹ́ẹ̀ ni pẹ̀lú ní tọ̀bí àmì àdàmọ́ ni tá a bá ti àdáàkì àdàmọ́ ni wọ́n bá tó bẹ̀ kí ó tàbí ọ̀sẹ̀ àdàmọ́ ni ìyàwó ń ṣe ṣẹ́yìn fàtúnà láti màdínà wọ́n ti máa ká aláṣẹ ìhàj fàtúnì kan ó kú bí ọ̀la tí wọ́n máa pé àwọn lọ sí arọ́bà táwọn lọ pẹ̀lú àyè tóbi kalẹ̀ nìyà bá rí ntí máa mú mi wà kọ́ sọ̀rọ̀ àwọn àmì wọn sọ fún mi kí n pa á lẹ́nu mo sì kú papọ̀ kábà ẹ̀lọ́kọ̀ mi lẹ́yìn láti wá sí hajj látàdúgbò Madina ṣé kí ni ọwọ́ abẹ́ni mẹ́lẹ̀ tí ìbéèrè tí o kò sí ń sè. dáhùn àti orílẹ̀ sọ́kún níbi ní kí ló dé yàrá ìṣà làálà kìtọ̀gbé bóyá orí nǹkan sí èso ní orí hàn níbẹ̀ ni àmì pàtàkì kó lórí ìwọ̀n ní jáde sí ìṣẹ́ kankan níbẹ̀ ni kọ́kọ́ sọ̀rọ̀ wípé ìyá ìṣà dáríkà ṣe ikún kàtàbà òun lọ́wọ́ aláàbà náà ti ádámà nǹkan kan ni ọlọ́run ló ṣe pa fún àwọn ìrìntàmì bí adáwọ̀ àwọn àbí ṣe ikún àdúgbò ṣe ìbámu tó tọ̀ bí àná iná ló ń pàtó fi jẹ́ pé ẹ̀jẹ̀ tí obìnrin máa ń tó àwọn sọ̀rọ̀ rẹ̀ àwọn obìnrin dànù ó yàtọ̀ sí bẹ́ẹ̀ yìí yàtọ̀ sí bẹ́ẹ̀ yìí yàtọ̀ sí bẹ́ẹ̀ yìí ìmọ̀ ìjìnlẹ̀ òdùmọ́lẹ̀ òdùmọ́lẹ̀ òdùmọ́lẹ̀ inta bat ba ta le yuwan sakna ni la woma وين؟ أجل الحياة لهم. وفعلوا من الحياة والحج. gbogbo sára bí mi tí máa ṣe wọn náà máa ṣe wọ́n yọ àti àti tó fi tẹ̀lé ṣùgbọ́n òní kí kò kà báwò. ajẹ́ wípé ẹran tí omi náà ọ̀rọ̀ ṣe dáa kọ́ gbọ́dọ̀ bí ju ọmọ sọ̀rọ̀ láàrin oṣù mẹ́jọ tàbí oṣù mẹ́fà ẹ wá fẹ́ kọ́ máa bímọ lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù mẹ́fà yóò wọ ní ṣe ṣe ní ìgbà àwọn ọ̀sọ́jà àwọn irin iṣẹ́ ṣe ìṣẹ́ bíbí mọ́ rẹ̀ àwa ògbó láti lè láwùjọ á ní òkè ẹ̀mí òsìkì méjì ẹ̀mí kẹ̀lẹ́ lọ́bẹ̀ lò bóòdì orí àwọn ìgbìyànjú ẹ̀yìn wọ́n ti tún bá wọn sí àwọn ẹ̀ka lẹ́yìn rẹ̀ oníyóòkì méjì oníyóòkì mẹ́ta ẹ̀yìn ẹ̀jẹ̀ sọ̀tẹ́yìn ọ̀bá rí pẹ́ẹ́kì lórí ẹ̀yìn tọ́kì lórí. Thank you. Wọ́n ti rẹ̀ kọ́kọ́ yẹn bákan náà mo mú náà ní àwọn òmòrì èyí tó kà wá ní ìlú wípé tí ẹ ní àbúrú tí ẹ lè ṣe fún àwọn ẹran àti iye àbí rárá tí ẹ bá fi rè jẹmọ wọn ní àbúrú pọ̀ o kódà àwọn àbúrú yìí òun làwọn ará Yúróòpù ó ní wọ́n ti tanáwó wọ́n sì rí ó sì kọkàn bá ó dá wọn lórí bẹ́ẹ̀. gbogbo tí ó bá wọ̀ nínú wọn wọ́n kẹ́rẹ́ ẹ̀rọ ẹ̀sìn jẹ́rẹ́ ló wọ́n ké wúrẹ́ bọ̀ wọ́n ká wúrẹ́ bọ̀ wọ́n kó màlúù bọ̀ wọ́n kẹ́gbẹ́ bọ̀ wọ́n kó pẹ́ bọ̀ tí ó bá wọ̀ nù ó níbi tí wọ́n ti ẹ̀ ti gbogbo wọn ní mọ́tà wọn nàìjíríà náà ní ṣùgbọ́n sẹ́yìn. gbogbo náà bá ti wá rí wípé òmù ni wọ́n ti bírú jẹ láti lè láti 1989 yúróòpù òdòwò làwọn náà. ìtọ́wọ́ lẹ́tọ́sí seventy nine gbogbo tí wọ́n bá lè ṣe ní nǹkan tí ó jẹ́ nǹkan múmu tí alifásitì ìwé wọn bẹ́ẹ̀ oṣù wọn bẹ́ẹ̀ sàn. tí a bá ti gbọ́ pé kó wọlé sọ́dọ̀ wọn ó dọ̀rọ̀ world cup wọ́n ti dàbí òbí lórí àwọn èèyàn. alifásitì ìwé oníbẹ̀ oníbẹ̀ ti sáǹtì tí àwọn èèyàn mú wípé no sugar added ǹjẹ́ rí bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wọ́n fi ṣúgà wọ́n mọ̀ fi apá tẹ́lẹ̀ ó tún pé akpẹ́tẹ̀wù yìí bíi tí a ti ń jíjìn lára wọn lọ́n bẹ́ẹ̀ jù ṣùgbọ́n káàkiri sọ àwọn tẹ́ tí ó kéré nínú ọ̀sẹ̀ rẹ̀ ara tẹ́ tí máa ń ṣe ó ní ìkọ́ọ̀fù àtìmẹ́rẹ̀ mọ́mọ́ báwùdà ìmọ̀ ń gbá àkáyè mú làkáyè náà ń sẹ́nu bí abúlé yìí yá àfọwọ́ mú lẹ̀ jẹ́wọ́n tó gbogbo aago yòókù tí wọ́n fọwọ́ mọ̀ pa àwọn lẹ̀ àwọn bá ṣàkóso àṣẹ lọ kí lábẹ́ wọn máa ṣe yọ máa lé kí lè jẹ ìyẹ̀kẹ́ lè máa lọ yọ kàn wò zùzù yọ kàn jókòó láàrin ẹ̀fẹ́ olùjókòó bíi ten minutes kí a tó bá tó fẹ́ sí kí ni a tó píkì padà tó bá ti máa ẹ̀sìn ìjọba ìgbéró lè jẹ́ láàrin ten minutes ó lè kọkọ ìkà kọkọ mẹtí ìlú kó sílẹ̀ mọ lórí eré ó lè máa wakọ̀ lọ kí wọ́n dá dúró yẹlò ìfà ìfàṣọ lójúlò tí kìíní ń bá lọ sí déédéé ìgbà tí tọ́ bọ̀ ọpọlọ rẹ̀ wọ́n lè máa fọ́ ìwà ọ̀yọ́ ya fáfá ọ̀yá. Thank you wuli bi ti wuli lọ́wọ́ fún mọ́ mi ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. o lè tó fifty minutes o lè tó fifty padà ló bá ti kí kí ọkọ. àti yẹn kò sí wọn. kí ló fẹ́ mi gara yìí. ìyẹn ọ̀sẹ̀ tó àtàwọn nǹkan mi àwọn nǹkan mi àwọn nǹkan mi àwọn òdì ọwọ́dọ̀ wọn ẹwà ìgbàlẹ̀ onílé ìlú àti ìlàwọ́ lọ́wọ́ ẹ hmm? eh, barakala fi kí làárọ̀ kún o naam bẹ́ẹ̀ ní ẹ lọ. ọ̀hún yìí wọ́n ṣiṣẹ́ wọ eegun nítafẹ́jẹ yìí wọ́n ṣiṣẹ́ wọ ẹran ara rẹ̀ ọ̀rá ara rẹ̀ tó bá jẹ́ nǹkan onílábà ni nǹkan oníwàrà ní tó dìbò rẹ̀ kápẹ́ nǹkan yé ni tó dìbò ẹyin rẹ̀ àkọ́kọ́ pírọ́blẹ́mù sì máa ń fà yọ àtáàkì awọ ara nǹkan tí ń jẹ awọ rẹ̀ ò ní nọ́mà yóò ti ràn kọjá bó ṣe yẹ tóró ti gbé ọ̀rá ọ̀rá ti fẹ̀ sí tí ìrẹ́gẹ́ bá bàbá yìí yọ máa fẹ̀ lọ ní ọmọ ya ìdè tàwádòdò ó di àbúrò àkọ́kọ́ ara àgbàkú ẹlẹ́ẹ̀kejì ẹ̀rín jẹ ni o ẹja ni o nǹkan abìyẹ́ ní ooru ẹlẹ́ẹ̀kejì tó lè máa múlẹ̀ ó ní tàwọ́kùnmù bílẹ̀ ọ̀lẹ̀ àṣì wọ́n máa ń ní káńtà mú ẹ̀ẹ́kà ìlú àwọn ẹgbẹ́ ìgbàṣẹ́sílẹ̀ gbogbo bí mú wọn báyìí ní ó sọ kóndókóndó náà ibi ìjẹkújẹ gbà yọ ilẹ̀ olùlẹ́yìn. bákan náà ìtìfáàkùn haúlẹ̀lẹ̀ àìrí sẹ́ẹ̀rí ìsàlẹ̀ ojú bíi ọba yìí yọ dàrú lọ́tọ̀ ojú ọ̀wà wà nù yọ wàtà ẹlọ́wọ́ màlúù ti bá ibọ́ ẹlọ́wọ́ àlùkò ti bá ibọ́ ẹwà kò ti bá ibọ́ tí ló yẹ tí èdè rí pẹ́pẹ́ yẹ ẹ̀jẹ̀ tí èdè rí ẹja ìsìfà pọ̀ ọ̀sẹ̀ rẹ̀. ìdìbò àkókò tí nǹkan ọ̀kẹ́ kí wọ́n ti rí o kọ́ ọ̀kẹ́ olùgbẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àtàrọ́nùkù wàtàásùrù wà ádámù lè harọ́kátì bìsùhúlà kí nǹkan ọmọ lè dára gbé kọ́ ọmọ aráàlú lójú kẹrin. yóò fà wá rìn ẹ̀yìn kó wù pé ara ń bìkìní ní ọ̀ ah, ẹjẹ́ gbé tó kankan rọ́bà mọ́ni ah, ẹ̀jẹ̀ àbọ̀ wọ́n làbí dé gbogbo èrè kẹ ẹ̀rọ ẹ̀rọ àmọ́ tó kì í ṣojú kan náà bọ́ọ̀sì ẹ̀rọ ẹ̀rọ ẹ̀sì káàdì mẹ́fà káàbà mẹ́ta ilé ọjọ́ kò sí ẹ̀yìn ọjọ́ kò sí. حملوا قولي مال التشوهات الوراثية خصوصا في الأعضاء التناسلية ازاي كي ادام كان قدر بيرن زيمري قدر kẹ́ẹ̀mọ́ kẹ́ẹ̀mọ́ wo nǹkan kó kó lójú kó lórí. yọ́ máa wá ṣẹlẹ̀ níbo ní gbogbo bí ààyè bí tàǹkì míì náà ti ń jẹ́ lọ́kọláyà. bọ́bá jẹ́ nǹkan akọ kòǹjò kan yóò tó mú sí sọ wọ́yì ìkejì àwọn àbáyìí ìyá àwa ló rẹ̀ bíi pé owó lé sí yẹn la ìkejì sínú. akọrin àtàkàlì rẹ̀ yóò gbòòrò àwọ̀ bóun náà bímọ bọ́mọ náà nù. ayé private party tẹ náà yóò yóò yóò change kúrò ní nọ́mà tẹ bá lẹ́yìn tí yóò jẹ́ wúre òun àríbá òun ọ̀wọ̀ àríbá òdì máa àtàṣàwọ̀ áàtì lè àjínà bákan náà wọn rárá dáwọ́ ti bá ìpadà ẹ̀dá yóò borí mẹ́rin. olùsẹ́jà ń mú ìtò sí lára rẹ̀. tọ́ba ṣe wọ́n wájú báyìí wọ́n yóò sẹ́gun ní sàpán ìmọ̀ ń wá ń fa kánsà fáwọn ẹran ẹyẹ ẹja tí ẹ ń yẹ wọ́n làásìgbìyàmọ̀ máa ń kọ ìyàwó. أرقان الرحم ninety five percent tí wọ́n wọ́n máa ń ní kánsà mú ilé ọmọ ibi àpò tọ́lọ̀ ti fáwọn o àyíkú tí ń o àwọn náà máa àgbẹ̀tún tí àwọn ẹ̀rẹ̀ kí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìsìláàmù kí lábẹ̀rẹ̀ láti òdòwò ọpẹ́ níbi adájọ́ ẹ̀rẹ̀ òǹkẹ́ rẹ̀ tó nílé o kò sì bẹ̀rẹ̀ náwó ní ó tẹ̀ lòun ní sáyẹ̀nsì kékeré ó sì rí owó jókòó ẹ̀ lọ ìlò bẹ́ẹ̀ ṣé nínú ẹ̀sìn wa sẹ́sìn wa àláwo mo fẹ́ rí owó kí n wá ṣe kò fẹ́ rówó lọ́sọ̀ bá bá wù káma takoke káma tago kí ló dé tèmi dé wò torí pé ìjẹkújẹ ìtẹ̀sìn ni a máa jẹ ìwọ́n bọ́ wọ́n ń tà ọ̀ ń sọ àwọn èèyàn di wèrè kí wò lè yọ ẹ́ ọ̀n sọ mẹ́ta tí ó ní wúlò fún ọba àká wúlò fún àwùjọ kí wò ló ń kò sí wúlò fún ẹ̀. kan yóò tó sáà. àwọn èèyàn táìpù kan àti ìsàwọ̀ ọlọ́kọ̀ kọ́lọ́mọdé sàbọ̀lì. ọ̀sẹ̀ ìlẹ́gbẹ̀ẹ́ níbo di chairman. àwọn òfin àkọ́kọ́ pé gbogbo ẹ̀ máa ń ta àràgà tó ọ̀bá ti lè yọ kó nù àtẹ́tọ́ ta ọ̀pọ̀lọpọ̀ àkàrà ìmọ̀. àyẹ̀wò tí àbí wọ́n náà wọ́n náà fà àkọsá ìrìn àwọn àdìgbì iṣẹ́ ọkọ̀ bá a ṣe mọ́nà ní máa jẹ gbogbo lé jẹ́mọ́ àrílé àlá ìtì bẹ̀rẹ̀ ibi kéékèèké ni ọ̀pẹ́ ìlàjì ọwọ́ ọ̀nà pátá kí ni bá dáhùn kí ni kí ni bá lè fi wọ ẹ̀ náà ṣe ni ó lè fi ṣe kama ọ̀rọ̀ lè fi pa gbogbo ọ̀rọ̀ lè amúgbó owó ìran ẹlẹ́ran kí ni a bá lè fi pé péyàn bá gbogbo kò lè fúnra. díẹ̀ ọba níbi pé tí ọba jẹun tí ò ju ìkúkú lè lọ tí ọba gbogbo kò lè jẹ kò lè rẹ díẹ̀ díẹ̀ ọba níbi pé tí ọba gbọ̀nsẹ̀ tí ó sì ga àti ìtúbọ̀ wà lóore. ilé ẹ̀fẹ̀ jáde. ọ̀dà ẹ̀sìn sọ́mbà lójú hùrùmùrù yìí kí ni wọ́n fi kó jọ kí n tí ọjà ràmú nàbí lọ́jà láàyè a ti sọ lọ́dọ̀ wípé ẹranko kò ṣeé sọ kò sí ìrìnàkọ ọ̀hún tó ṣeé sọ mi kọ́ mọ̀tẹ̀lẹ̀ kùtì wọ́n ń jẹ́ jura wọn lọ ni àti àbújútó ẹran sì rèé ọ̀dà masala tí èèyàn lè rọ àti rọ bẹ́ẹ̀ náà ẹ mọ̀ sí ẹni aláwọ̀ kọ́ba àwọn ẹni ẹ mọ̀ sí ẹ̀rọ rẹ̀ ìṣẹ̀yà sọ́lẹ́tọ̀ ara ìsìyà jẹun kú lọ́wọ́ àwọn yẹn dé o wọ́n ń gba gbóló gbogbo lẹ́nu wọ́n wà bá dé okùn wọ́n fi kọ́ wò rẹ̀ nínú ṣẹ̀rí àsìláàmù bẹ́ẹ̀ni bá ń sin nǹkan tí ọba ti lè tọ́jú ẹ̀ nà wọ́n lọ sọ̀rọ̀ ìṣẹ̀rí akọ̀ wọ́n lè akọ̀ sọ́ọ̀mà tọ́jú ẹ̀ ìrọ̀mà tọ́jú ẹ̀ alhamdulilayi kọ́dà nítorí ọjọ́ ọ̀jẹ̀dẹ̀ lè wá sí èdè ṣe yàpọ̀ sí wọ́n ti ta ní ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti àwọn oṣù kò wọlé lọ nínú Islam lè rẹ̀ gbogbo ìjẹ́ jẹ́ káàkiri ọ̀dọ̀ àwọn èèwò ẹ̀rọ láì ọ̀dọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ fẹ́ ra èrò pátápátá tí wọ́n fẹ́ fi fún ọpọlọ àwọn èèyàn inú ìsìlámù láti bá kọ̀ wá níbẹ̀ ẹni rẹ̀ nígbà máa ń ṣe án tọ́ba èdè rẹ̀ téèyàn máa mú wàrà rẹ̀ gbogbo ẹni tí ọba fún wàrà ló lé kọ̀ọ̀bọ̀rọ̀ lé ìfẹ́ mẹ́rin gbogbo ẹni tí ọba fún wàrà nítorí wípé ẹ̀fẹ́ gbádùn rẹ̀ ẹ̀sùn ọ̀bára ní òdìní ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé ń tọ́mọ lọ ẹ gbọ́dọ̀ fún wàrà rẹ̀ débi pé kẹ́ ẹ sọ ọyàn rẹ̀ di bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ tí ẹbí á fà á sí sí nǹkan kan tẹ́tẹ́tẹ́tẹ́ tó rán níbọ̀ tí yẹn kò jáde mẹ́mà tí ó tó sì lọ́mọ. àbúrò rẹ̀ wò ó náà lọ́pàá tó fi jẹ́ wípé èèwọ̀ e, e, nínú ìsìlámù ká lọ fi iná kó oyin ẹ̀ ń pààrọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ bá ti bà bẹ́ẹ̀ lórúkọ náà nǹkan ní èèmọ̀ tẹ̀mí padà ẹgbọ́n ṣẹ̀kù bẹ́ẹ̀ iná pàṣọpọ̀lọpọ̀ kì í sàmù òwò ti sọ́ọ̀nù àwọn tó ń lọ fi ní ara yìí ṣé báyìí náà ni wọ́n ti wọ́n wá ní kóyì. ìwọ́pọ̀ ọdún ẹ̀bẹ̀ ìwọ́pọ̀ oní tí wọ́n jẹ bẹ́ẹ̀ sì ni omi kéèké ìgbẹ́ oyin oúnjẹ tiẹ̀ náà ni ọlọ́run lágbára tọ́wọ́ débi òdu eléyìí yóò fún eléyìí yóò fún yóò nù máa fún lé nítorí o. abẹ́rẹ́ wọlé kìí wọ́n sọ́wọ́ àbúmi. àwọn náà ń kó kínní ìjọ káwọn náà ò lè jẹ́ nígbà ọba di àsìkò kínní o àsìkò òjò wòye jáde jìnnà òde bẹ ọ̀họ́ tó tó tó wàhálà wàhálà ọmọ ẹranko fáìmọ̀ yóò sùn wọ́n tó kó lọ́bìnrin. pé oyin ìtàwọn èèyàn bá ń kó sínú pẹ́lúpẹ́ tí wọ́n fi ránṣẹ́ káàkiri tí wọ́n bá fẹ́ máa sì lé èyí tí wọ́n bá pòdúsì lágbára dáadáa òyìn tó jẹ káàkiri fún rẹ̀ ló jẹ́ pé àwọn àgbàlagbà jọ oyin tí ó bá jẹ́ pé èyí tó mu jù dé epo oyin mu ó ní nǹkan tó kòrò bí ewúro ah, wọ́n máa ń nífẹ̀ẹ́ rẹ̀ nítorí wípé ìwòsàn tí máa ń jáde lára rẹ̀ ó tó máa ń yàtọ̀ jọmọ́ sàtì rẹ̀ tó ti mú iye owó rí ní mo rí o. naam àwọn nǹkan ẹ̀sìn wà párọ̀ kíkọ́ nìkan tọ́yì àti wá tún ẹran tí mẹ́lọ́wọ́ wa àti tún dá pẹ̀lú àwọn òmùn òmù yìí ó ti di ara wàrà rẹ̀ ẹran gan fún ti di ala ó ti kíni o àwa ń bọ̀ sí àárẹ̀ ti ń bẹ lára irin tó lè pọ̀ sáwàlà ǹjẹ́ àdúrọ́rù wà àwọn ìnira. lọ́wọ́ àfà tàbí rumunati nìkan kọ́ dáná kí la ní kọ́ nǹkan kọ́ dáná o ṣé ẹ mọ̀ pé àwọn míì wọ́n ń fi àdámọ̀ àlùmọ̀sùkú wọ́n fi fi ìdí nǹkan ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ tá ń gbé níbi ẹ̀sẹ̀ bá pa wọn ṣé aláìníkajẹ ṣèkìn tí wọ́n fi ṣe ṣèkìn káyọ̀ fi ń jẹ̀kọ́ tí ó dúdú pín in báyìí ń tà lóde wọ́n àyè ọ̀bẹ tì. olóúnjẹ bẹ̀rẹ̀ kí wàá bẹ ẹranko dé. ọlọ́yìn nǹkan mọ̀ ń bẹ́ bí kámẹ́lò dàjọ́ ọlọ́run ah, àjọmọ́ ẹ̀ fún oríire o àṣìlówó lápò tí èyí bá rò lápò àwọn òṣìkọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á máa lọ fún òtílé àtẹ́wò olóòsì dáwọ̀ bá ọmọ bẹ̀ wọn ò sílé tẹ́tẹ́ kọ́ra wọn gbé síwájú ilé mi wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ wọn dájú ń bò mí. àbájọ tó fi jẹ́ pé nítorí àmàlẹ́ kó ìmọ̀ kí a sálìjà náà yìí ṣáà lọ́dọ̀ gbàgbà náà wọ́n ní salamun alaykum bímà bímà sabartum ẹ mọ̀ kú oríire o. Ah, ní tó sì kúrò ìbáyí tẹ́ ẹ fi tọ́sí ká máa kí pẹ̀lú pé àti gẹ́rọ́ lónìí ó ní sùúrù tẹ́ ẹ ṣe ní o àṣòrù ní o kí wàá pè. tí wọ́n bá pẹ̀jẹ̀ yìí náà bọ́ ẹranko tọ́jẹ́ tó tó tọ́jẹ́ tó dàgbà sẹ́ẹ̀lù pa àti sàlọ̀ àti sọ ìdájọ́ rẹ̀ olówó ní ìdájọ́ dàlálà. ìdúràbà kan ní òde ní. ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá fi wá ní ìfìlélẹ̀ àbùrọ̀mọ́ lè dáhùn rẹ̀ tí wọ́n bá sin àrùn nínú sọ́kèwé tá a lè jẹ́ bàbá mi jẹ́ ẹ́ kó lájà sí kó lájà sí. na ọ̀dà tí ẹbí ẹ bá dàgbà tó yá kàn sáà lè jẹ́. jọ̀mọ́ àbẹ́ẹ̀ lè kàpé tí ń jáde lára wa yìí ó lè wúlò fáwọn. gẹ́gẹ́ bó ṣe pé in tí ń jáde lẹ́ra lára àwọn ẹran àdáàdì wúlò wa á lè lọ bí sọ́wọ́ náà. àmú àbíńtàkùn. kí ló dé tí wọ́n fẹ́ àtàkì jíjẹ́ jọ̀rọ̀ àbíyá ṣé mo ti ní kọ́ ẹ́ ìdàkà ní mo ní kúrú

bí ó ṣe jọ ọ̀fẹ́ pé oorun tó kó ẹnu ẹ̀ báyìí owó sọ́kẹ́ tó lè dúró ṣàlàyé ní kẹ́rin kẹ́rin ààrẹ ti kó lọ́ọ̀bẹ̀ mi rí mo ti wọ́n lọ́ọ̀bẹ̀ mọ́ fẹ́ẹ́ oorun tó sọ̀rọ̀ yẹn ó lò fún mo bá nígbà tẹ́lẹ̀ nígbà tàgé ìṣe ẹ̀ nìkan ó ti bí gan mọ́bẹ̀ gbóná lòun lòun jẹ́ bá ọwọ́ á mẹ́lẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ ó ti báyìí ó ń gá fi ẹnu ó ní ìṣàtò kòrò táà sì mọ̀ pé eléyìí ti dé lọ. sábà eléyìí ò gbèsè kéde o jẹ̀mọ́ ọ̀rọ̀ akákòrò jábọ̀ lórí ìjẹkújẹ kọfẹ́ ìlú gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ń bá ti fi èrè yìí kọ́ lọ ní ugbó kirikiri kọ́ wá ti dá gbangba kọ́ wá kó fẹ́ kọ́ wá wò lẹ́yìn wákàtí méjì tàbí sọ́wọ́n ti sá pamọ́ tó dún kámẹ́rà fún kọ́ àwọn àwọn tí ó wà jẹ́. ní ọ̀dà bá. àpájẹ ọ̀sà jẹ́ ẹ̀jẹ̀ àparò ní fún òde bẹ́ẹ̀ yóò lọ sí òun tẹ̀ òbí tẹ́ à. torí tí wọn ò ní kékeré sọ fún ẹ ẹ ẹ ẹ jáde tó lọ sọ́kàwé ìdàgbà kọjá pé gbogbo ti ń sàjẹ́ ń bẹ̀rẹ̀. onítọ́ bá gba inú àwọn èèyàn bóde tó lọ bí àgbàdo odidi ẹ̀pà tútù ẹ̀wà tó jẹ́ pé júdà lédè ọwọ́ ọkàn gba inú bí ìgbà téèyàn lọ téèyàn dá akẹ́kẹ́ inú ẹ̀rọ tó bóde pàdé tó yẹ kó ké yìí wọ́n ò pilẹ̀ dé kọ̀rẹ́ wọ́n ò dé kò dé kọ̀ tó lórí wọ́n ti pilẹ̀ ilẹ̀ tuntun wa ń mọ̀ àti mọ̀ ní òun lọ mo ń wọ́ọ̀dù òróró rẹ̀ òróró mú mi. mo fi ẹnu òkúdò àwọn tó kọ́kọ́ múlò tẹ́lẹ̀ náà tí kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ìlú àhàhà bóòlù làwọn ó ṣe rí bí ìjábọ̀ àwọn ilé àbáyé dúdú wọn kò wẹ́ bóyá bí ní ìpẹ́kọ̀ mọ̀ ẹ̀rọ oòrùn ó ti fọkàn fún gbogbo lónìí náà ah! orúkú ní ìkí ìwẹ́ ẹ̀já aṣọ omi aṣọ omi ọba mọ́kò bẹ́ẹ̀ ni ń pa àlùbọ́sà bí aṣọ mẹkáníkì ṣe máa ń pa ọ̀sẹ̀ ẹ̀jọ́ mẹ́rin ta ni ó fi hùn sẹ́nu ọwọ́ àwọn olùkòrò náà eléyìí dọ́rọ̀rù tá a fẹ́ fi mọ àwọn eléyìí nígbà tí báwọn àwọn ẹnjìníà rẹ̀ dókítà náà sọ àwọn eléyìí ó ní ká wo ń tọ́ bá jẹ kí ní ìrẹ̀lẹ̀ sí. jẹ̀máà ìtọ́ máa ń jẹ́ àtúwà ọ̀pọ̀ ẹ̀tọ́ máa ń tẹ̀lé fún tí máa tẹ̀lé sí o náà ni kò ti ní déètì tó kó kú òláyé tọ́ bá ti lè kọjá déètì kí náà náà sọ fún àwọn ọmọ ìgbòho ìgbàlejò kí ẹ máa wo mọ̀ lórí ìṣó pẹ̀lú ẹ̀fá gbé lára jù ẹbí ẹnu kéèkì pẹ̀lú ọjọ́ ọkú wọn ni pé us ẹ̀yà ní eight eight grand ninety us ẹ̀yà o bákan náà wọ́n kọ́ sí ẹran láti wàrà màlúù yìí wọ́n gbọ́dọ̀ fún mọ́ láti wá èyí àná ibi. jọ̀mọ́ èyí tọ́lọ́ ní ìjà tó jẹ́ sílẹ̀ káà fún ìjọba nǹkan nígbà tí kí wọ́n fọwọ́ ẹ̀. ṣùgbọ́n gbogbo tá a ti sọ táwọn sọ ìlú náà ìlú tó ń gbé sàwọn àlàyé àwọn èèyàn rẹ̀ ni o nǹkan kò sí ewu lọ́wọ́ àti pẹ̀lú ìlú. capitalization nítorí pé wọ́n mójútó ayé wọ́n wá ẹ̀yìn títí kìí ṣe ìgbàgbọ́ ọlọ́run ti lè lo ìwújú lẹ́nu ayé náà ò fẹ́ kú yàwó sọ àhàdì òun káwọn àfọwù alùpàdà ni ọ̀pọ̀lọpọ̀ ohun tí máa wà tí a lórí one thousand ọlọ́run ní díkìtì ní báyìí wọ́n náà lè kákòrò ìlú ọ̀nà owó ìlú rẹ̀ sí ìlú àná. bóyá òtún bẹ́ẹ̀ lọ eléyìí ò gbé kó bí ìyá ọlọ́run ìjọba dé náà káàbọ̀ owó yà ní. ní hàn àwọn àbúrọ́ọ̀mù ẹ̀ẹ́dì èyí ni láti rẹ̀ àwọn tá a tún sọ ìdára àwọn aburú rẹ̀ kẹ́kọ̀ọ́ tó náwó ẹ̀yà àwọn èyí ní ẹ̀ma ìbọ́ lọ́la tó tó báyìí ìtọ́wà tó wù ẹni wọ́n rọ̀ ìwé bọ́sẹ̀ náà ní ìrọ̀ wù ọ̀dà ṣé bẹ́ẹ̀ ti fi rinlẹ̀ fún agbẹ́ńtọ́ bá jẹ nǹkan ní tí ọmọ ṣe lò èèyàn kan wá jẹ́ kí ọmọ ìtàwọn. ibẹ̀ ìràwọ̀ ti wá mú àdìsókù àṣìṣe ìjáde. ìdájọ́ ká lọ́sẹ̀ lè wò ìdájọ́ àṣìyá. Ànábì sallallahu alaihi wasallam usulu usulu ti mẹ́ta náà. gbogbo tí ń jẹ́ mẹ́rin mẹ́ta òkú mẹ́rin. gbogbo mẹ́ta ẹ̀ka yìí ọ̀rọ̀ á lè sọ mọ̀jìmọ́lá ẹ̀ka yìí 多的兄弟，你说问问那个马洪？ كنتم وإن كنتم على سفر فعدة من أيام أخرى فمن كان منكم مريضا أو على سفر ومن كان منكم مريضا أو على سفر ẹni tí bá ń bẹ láti òwúrò yìí ẹni ara yóò wáyé ẹnu yìí ẹlòmíràn ti pàṣọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìpapọ̀rọ̀ òní pàtó kí á tẹ̀lé kó mọ̀ràn ìtọ́jú á ó bì yí àdánirọ̀ sí. sábà ti hajj àmàdúrọ̀ lè wà àdìgbé ìrọ̀rùn àdìgbé ìgbàlá abẹ́ọ̀nà ààyè ìjọba ọlọ́run wá ní ara rẹ̀ bàyá ni àbí irun rẹ̀ ti kún tó ti ìgbé ìrọ̀rùn tó bí àdìgbé ìjọba ti wà bẹ́ẹ̀ fi dà láàmú ọ̀pá orí yẹn kó pààyàn kan. Jésù ní ṣáàlùyé bóòlù yóò ti sọ àlàáfíà ti fi ara rẹ̀ òun ló de kéèyàn ọ̀mọ́dé lẹ́kọ̀ọ́ òun ló de kí ọmọ mùkú mu kí ló ń bọ̀ pẹ̀lú ògùn tápà ajẹ́tujú bẹ̀rẹ̀ òbí rẹ̀. lónìí. àti ilé ìtọ́jú ọ̀kan fún mi jẹta wọ́n ní àti màmá kan lágbóyè ọ̀dọ̀ àwọn ẹ̀rú ẹ̀rú ọlọ́jẹ̀ bá wọn kí ni ìdájọ́ rẹ̀ pé yẹ́ tó kó wá lọ́ta gbogbo ọmọ rẹ̀ yàgò orí nana ìyá ọmọ wa tọrọ owó lọ́wọ́ mi pẹ̀ fún lu wọ́n wá fún yàgò kiri àwọn àlọ́ àwọn tó wà ń wọ́n ní àkókò mi kó o sì wọ́n bá ń ra nǹkan tí mò ń jẹ wọ́n náà ní kí lè fẹ́ ra ebi pàmí ìgbòho olébá rí nǹkan ra mọ̀ kí lè gbọ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àwọn ọdún yẹn tàbí ọ̀hún àní kí lè jẹ ìyàjú wọ́n sàmì kò sẹ́lẹ̀ kan oṣù tó ti ní ìjà ọdún tí a lè jẹ kò sí ìmọ̀ ẹni tí ọ̀bà gbọ́ lọ́gbọ́ ọ wáyé ìranù ní o àbú àbú àdìfẹ́ a kọ́ ọ̀bà and no will be ibi mẹ́nu sí gàgẹ́gẹ́ dáwẹ́sẹ̀lẹ̀ kí wọ́n tu kẹwàá nígbà ìbí gbó báyìí ìran gbó náà ó wọ̀ kẹlẹ́ bọ́lá táwọn ni ìyàní ìyàní òṣèlú tí ilé ìdáwó òṣèlú tí wọ́n bá dẹ́kun bá ti ti ga báyìí lára ni ó sì lẹ̀ pé bá ti ń pa nínú ìdájọ́ pé náà ni ó ẹ̀bà àtàwọn ọlọ́gbẹ́dẹ́ ìlànà àtẹ̀lẹ́ àná. ìmúra ní àwọn fẹ́ẹ́ lọ bàbá wọn ilé òjò máa ń tún ọgbà ní ìfẹ́ kó sí ọ̀dọ́ tó gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ táyé wọ́n mú kílọ̀kọ̀ pẹ̀lú rẹ̀ ìjìnlẹ̀ tó lé sínú lẹ́nu ẹnìkan ní jáda. ìyá kí wọ́n fẹ́ bá ti lè rí ìdíjẹ́ bẹ̀rẹ̀ pé kí nígbà tó ẹ̀ máa lè máa bọ́ ẹ̀ pé ìjọba ti máa fún lówó ṣùgbọ́n jẹ́ ìfún ni pé ẹ máa rán ọ̀nà yín ọlọ́mọ bára jẹ tàbí ẹ̀yìn ọlọ́mọ bára jẹ tẹ́ ẹ̀ bá lè gbọ́ ní lọ́dọ̀ yìí kẹwàá máa lóyún. ní ẹ̀rí ẹ̀rọ náà pààlà ó sọ ní gbogbo mùsùlùmí tó bá ní jáàbù jáàbù alábàgbé tó wá já sí wípé òun yó eléyìí alábàgbé mọ́júmọ́ tó sì fura bẹ́ẹ̀ yóò lọ́mọdé náà níbo lè fi wá yá wa. kọ́dà lára pẹ̀lúkìnrin òbí ní ọdún rí ọlọ́ o ní kóbìnrin ọ̀yà kò sínú wa obìnrin. anábìnrin tó bá lè fẹ́ bó somi omi ẹrin lẹ́ẹ̀kọ́ lóò ní yọ fún ti ẹran mú ní ẹrin wọn náà kú sí ẹ̀fọ́ ẹ̀dá kó èrò wọ́ ó ti bá yín níbẹ̀ là. omi ẹran. <laughs> wàhálà yóò kó gàrí àpò mi yóò mú sí ìtura. ṣé ọlọ́pàá kò lè máa wọ. Àwọn àbáfẹ́ lẹ́yìn ìgbà wọ́n ní tá máa ṣe bá àbárí mọ́. Nta ìjọ ọmọ sàkọ́ra wo tó náà bọ̀ àwọ̀ ọdọ̀ ìjẹun sọ̀rọ̀ yẹn. Nta ìjọ ọmọ lẹ́yìn o kọ́mọ sàkọ́ra àwọn tí ebi pa tí wọ́n fọwọ́ ra kò di àjẹ náà mélòó ló kúta ní mọ́ àtẹnudí tó àtẹnudí ń bọ̀. yóò fi dama ata ní omi ń jẹ nǹkan gírígẹ́ tí láàkà ó lè fọ́ lójú. sọ àlàáfíà tá a bá lọ́wọ́ sí ibẹ̀. agolo gàrí kan kéèyàn ọmọ ti agolo ṣúgà kan mú. ìfòrònù. ìtọ́jọ́ bẹ́ẹ̀ ṣe lè di arí atúráwù lórí haúsá àpọ́nlé ìpọ̀ lójú wa. àpọ́nlé haúsá pọ̀ ìpọ̀. sàǹdẹ̀ o. ẹnì kọ̀ọ̀kan ní ọ̀hún ìpọ̀ lóòótọ́ ẹ̀ ìdùnnú ní ìnáwó ìpọ̀ ẹ̀jẹ̀ ìbùdí ọ̀mà gbé bẹ́ẹ̀ aládàbí amòtò mẹ́wàá alábìnrin wọn pé mọ́ bàbá rẹ̀ káyọ̀ ló wé. bẹ́ẹ̀ ni ṣáàtì kò yí. wọ́n wá ń pèsè ìjẹ fún wa ọjọ́ ta fẹ́ máa bọ̀ abẹ́ kó nǹkan lò ní ọ̀rẹ́ àìsàn ìwà àìsàn lọ sáré àtàwọn àdúrà. ni wọ́n wá gbé ẹsẹ̀ ìran wa tó jẹ́ bọ́kọ̀tọ̀ omi ti bẹ́ẹ̀ pọ̀ sí ibi tí wọ́n wá kókó ní ìmọ̀ alọ́tọ̀ pẹ̀lú yẹn táwọn ìyá jẹ́ yẹn náà lẹ́yìn kan wọn tó bá gbé omi ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀yẹ mú ṣúgà àwùjọ mú tíì láì lè dùn wọ́n èé ṣe àrùn mọ́jọ ògùn haúsá ń tẹ̀wò haúsá ń lo ògùn. wọ́n máa jẹ́ tó kó o tó wá mú ẹ̀sùn àbúgà ọwọ́ àrùn sínú o tó wá gbé pì lọ sójú àgbo wa ìfẹ́kúlé wa. wọ́n bọ̀ tán. kí ni àpò wa ṣe abọ́dọ̀ wọ̀ wá láti bí abọ́ kan láti wọ́n. àwọn ìta kan bó òun mọ́ ìṣú ìpọ̀ ìṣẹ́ ẹgbẹ́ òkúri o ọ̀lẹ́ ẹgbẹ́ òkúri o ìmọ̀lẹ́ àwọn olùdókòwò máa ẹ̀sùn wọ́n fún mi ààbò olùkọ́ wáyé ẹ̀sùn ti ní wàhálà àkókò tẹ̀lé sọ́jà là ń kúrò fún ọ́nì àwọn tí àwọn olùkọ́ ó dàbí pé ara yóò sábà òwú òkò àbá àbá àti ìyá ìyá ara yóò. wọ́n ya ara ọmọ yàrá tó àbúrò lágbo ṣùgbọ́n tí a fẹ́ jẹ́ kẹ́sì. ó ní ẹgbà ẹgbà ta bàbá wa ó ní tó ti tó ti ìdíjọ́ ìjà

ṣíbù sí ha kéèyàn àlàáfíà tó wà lọ́kàn sí ilé káwá ní o kéèyàn sọ gbogbo kan ó sì ní gbogbo developed country òun ni wọ́n lò báyìí bóòlù àpò sí ní ìwọlé kéréje bóòlù àti kí ọ àwọn environment wa bóòlù ó sì máa kúrò láti fi tọ́jà ó sì bom tẹ que sì máa ṣe bàbá tẹ ẹ bá lọ rè é wò tí wọ́n bá gbé lọ láàbù lórí gbogbo tẹ bá lọ yóò bára mu pín. sọ́dọ̀ lọ́wọ́ ni wọ́n lọ. èèyàn mélòó ni wà lóde ní sọ àlàáfíà rẹ̀ máa jọmọ́ àti abábẹ́ ẹ̀rọ ìṣe ìtàǹsọ̀ ìpàtàkì ẹ̀wọ̀n tó ọkọ̀ tẹ̀lé bí adama. wà náà bẹ̀rẹ̀ òye àti ibi ẹnu ni ajẹ́ pé tá àbá ti kéèsì ní táàmà jẹ alẹ́ láì máa lùgbà. omi gbé ta wí lùrù ọwọ́ akẹ́lẹ́ wọ̀ kò sí dáwọ́là. ọlọ́gbẹ̀mí ìpáyà. ẹgbẹ́ ọlọ́gbẹ̀mí ìpáyà ògbẹ́ ìpọ̀. jọ̀mọ́ nígbà tó ní pẹ́ sáyẹ́ wọ́n gbé nígbà tó ní pẹ́ sáyẹ́ wọ́n gbé kótó ti gbẹ́mọ̀ pé àti ń bẹnu afẹ́fẹ́ gẹ ẹgbọ́n mi ibà kẹ́kì ni tí máa ń dàn bọ́ pọ̀ lọ nígbà wàhálà rẹ̀ pọ̀ àwọn tí ó máa ń tó fẹ́ yìí lè wọ́n lọ sí bọ́ gáì tí wọ́n kò ní jáde náà pátá ló kó wọlé. àwọn ìfowópamọ́ náà wà tó ìyàwó àmọ́ ṣe la àjẹnukókó sẹ́yìn la táìpọ́ọ̀dù ní ma dọ̀kọ̀rọ̀ jẹ́kọ̀ ṣíkù síkà tó bá ti dàrú ìjẹ́ fi wo ààrẹ náà dàrú. ẹlòmíì bẹ̀rù àwọn ọmọ jẹ́ pé lájẹ̀ nù. èyí ti fàdí pé ọjọ́ orí rẹ̀ gbé lọ́wọ́. òun fi bẹ́ẹ̀ ní ìdìbò ti lọ́ta jẹ̀ kọ́. Náà bóòlù tó bára wọn kí ọmọ fi iṣu jẹ láyé àwọn yẹn ṣe o. Àwọn ọmọ náà ti ní àwọn yẹn. yóò sì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò àbúrò àyẹ̀ fọ́ ẹjọ́ orí yóò tó bẹ́ẹ̀ ìbá sọ̀rọ̀ bẹ́ẹ̀. sọ́tọ̀ sọ́tọ̀ ṣàgbọ́n yóò tó ṣe àlàkọ́ lẹ́yìn lẹ́yìn òkú ìjọ ìlú rẹ̀ àti jọ́lẹ̀jọ́ lásìkò náà rọrùn fún ìdẹ́kùrọ̀ fún tẹ̀lifí àwọn àṣọ ẹ̀ńpá ń jẹ́ kíni tí ọ̀mà tẹ̀lé ìgbà kan wà sọ pé àwọn àṣìkò èwò sáǹfààní àwọn tí wọ́n fi introduce sí àwọn ìjọba ìgbẹ̀yìn àti àwọn ìgbẹ̀yìn àwọn àṣẹ̀sọ̀ wípé tọ́pọ̀ jẹ́ pọ́ńtà báyìí ní àgbà kiri ẹ̀ díẹ̀ ti àwọn oníkájú náà náà àti táwọn àpẹẹrẹ pé kábọ́ọ̀lù yìí náà ní ilé ẹgbẹ́ aláàbò kalẹ̀ ìgbà àkọsílẹ̀ kí lọ́rọ̀ àkọ́kọ́ wò ìwúlò lọ́dọ̀ fún wa kàpẹ́ ìṣọ̀rọ̀ àmọ́ òun ààrẹ tó gàngan máa ń bí a tí ó ṣe ìlàkọ̀lé ọwọ́ àpò ààrẹ tó lè máa ṣe àlùmíkàn àlùmíkàn bí bí àwọn àgbẹ̀rẹ̀ àlùmíkàn mọ̀tàwọ́ sí àgbọ̀nrànà àwọn ẹran tí wọ́n bá ibọ́ ẹyẹ ẹyẹ tẹ ibọ́ ẹja tẹ ibọ́ ẹ ń bá máa jẹ kí ni tó náà lè ṣàlàwé. bákan náà wọ́n á tún ti tẹ́lẹ̀ ìdílé yìí òun wípé ìmọ̀ ń nílì agbára tọ́lọ̀ ń fi ẹ̀rẹ̀ dùn láti ju àwọn gẹ́gẹ́gẹ́ tí ó yí máa yọ ìdòtìbò tí òwúrò bá ti pọ̀ lára ẹni jẹ́ yóò máa rẹ̀ yọ rẹ̀ tí ò ní lágbára láti lápẹ̀rẹ̀ nọ́ọ̀mì téèyàn bá ọ̀rọ̀ kápọ̀rọ̀ dà ó pé téèyàn bá mu omi èrú ní ẹ̀yọ̀ kan tọ́ba ti lè méjì rẹ̀ yóò rọ̀ṣẹ̀ fún un ṣùgbọ́n inú rẹ̀ ò lè gbàgbé mẹ́ta ní ìlọ́wọ́ lápẹ̀rẹ̀ tọ́wọ́ wá lórí àkọ́jọ tó ń mú un méjì ní tọ́wọ́ àwọn ẹyọ ẹ̀sùn kí ọ̀tọ́ àná. wọ́n bá yẹn tó sọ. inú ọ̀gá kìíní ìtẹ́ta lọ. tí àwọn ìdí àbálọ̀ rẹ̀ mú èrú ẹyọ ọ̀kẹ́ tọ́wọ́ padà mú méjì lé méjì yóò flọ́ṣẹ̀ tá a bá tí ìdìbò ti àlàyé tọ́lẹ́fẹ́ èrú méjì lé ìlú ọwọ́ abẹ́rẹ́ nù náà ojú kan nù níbi àkọ́kọ́ ló ń pè tàkàkò tòótọ́ ti méjì eléyìí ní ọ̀pọ̀ ẹyọ kan ọwọ́ akọ́kọ́ mu méjì tó lè blọ́ọ̀ṣì ó sì lè fẹ́ ọ́ lè fà á fún un. òkè lọ́wọ́ wà ọ̀sẹ̀ wà fún ọ̀rẹ́ jọmọ́ra ẹ̀sìn wa ló kọ́ wa lọ́sẹ̀ dáa fi máa fò ilé wòsàn nígbà tí yàn fẹ́ẹ́ lọ́dọ̀ fún ìlọ́dún mẹ́wàá ṣe tó tó bá yàn ohun ọ̀dọ́ ìwé wọn náà àwọn olórí àyẹ̀wò òkúlù. èmi ló dàn sọ fún un. Ah, kí ló fà kí ló wọlé. jọ́rọ̀ ìjọba àpáyà jọ́rọ̀ ìjọba àpòyò náà àpòyò ọ̀nà àásọ̀ dọ́rọ̀ ní olùmọ̀ báyìí tí tí máa ń fi ṣòwò jẹjẹ káàdá ìṣòwò ọ̀rọ̀ ọ̀sán.